lé ní bí ìsìn láì tààlà a máa tẹ̀síwájú lórí nawaqidul islam tá n bá lọ alhamis ẹlẹ́ẹ̀kaàrún nítorí pé yẹn tó gbọdọ̀ sọ́ra kẹ́yìn má lọ kó sí torí pé ó lè ó lè ba ìsìláàmù yẹn jẹ́ àbí kó kó àìdáàbá gan ó jẹ́ pé mùsùlùmí gbọdọ̀ sọ́ra fún torí ẹni tó bá ti wà ní ìsìláàmù ó ti wà lórí orí tó bá wọn lè ba nǹkan yẹn jẹ́ la gbọ́dọ̀ kíyèsí kádẹ́ jìnà sí. ẹlẹ́ẹ̀kaàrún ẹnìmọ̀n abúgádọ̀ ṣe àn ẹni tó bá kórìíra nǹkan kan. mímọ̀ jáàbí rọ̀fẹ́ àtọ́lám nínú tọ́lọ̀ fi lánàá bì wàlàwọ̀ àmì làbìyì kódà kẹ́ni ẹ̀ fún ọ̀sìn kan yẹn ó kórìíra kódà kó máa ṣe é fakọ̀dì káfàrà ní ẹnu bẹ́ẹ̀ ò lè di kèfèrí lákòjú ẹ̀sìn bẹ́ẹ̀ ti ń lo jáàbù yìí kí ni a mọ̀ lo jáàbù kó yá ah, ẹ̀rọ mo kórìíra jáàbù yẹn mo dislike ẹ̀ mi ì like ẹ̀ wọ́n ní à ah, fún mi lágbájá bọ̀ tí ẹ̀ ń lò ẹ̀ ẹ̀rọ kọ́nà kó mo ètì ẹ̀ gan o <laughs> kílẹ̀ ni ẹ̀ lóun ètì yẹn òfin ta ni òfin èèyàn gbọ́dọ̀ yé ti òfin ọlọ́run ó máa ń le gan o téèyàn bá lọ kó sírò nǹkan báyìí kódà kí inú òfin yẹn pẹ́yẹ́ pé ṣíṣe rẹ̀ ń gbà mí àmọ́ rògbò níwá lára ká rògbò níwá lára nítorí pé ọlọ́run sọ pé kò sófin ọlọ́run tó níyẹn lára ọlọ́run àmọ́ já aláàlẹ́ kò fi dé nìmẹ̀ ní harrods àfinira fún inú ẹ̀sìn yẹn ló bá tí nira bá fẹ́ wá ọlọ́run máa ń fún yẹn nígbà láyé wọ́n ní kódà kéèyàn mọ rò pé ìnira wà ń bi nǹkan ọlọ́run bá dùn mú yẹ lápèjúwe jihadu jíjà àbí ẹ̀yìn oníkà ó nira bẹ́ẹ̀ làwẹ̀ gbígbà pé àwẹ̀ sòrò gbà ṣùgbọ́n tá a bá wo ìdẹ̀kùn wa ń bẹ̀ ìyẹn ni tó bá fẹ́ ní èèyàn lára lọ́nà ẹni tó bá rẹ̀ kó mọ̀ sí kíni kó mọ̀ gbàwẹ̀ ọlọ́run gẹ́gẹ́ náà ni ó sọ fún wa pé ìnira fẹ́ wà ṣùgbọ́n òfin yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ kò sí ìnira ń bẹ̀ kéèyàn wà lóun dìsíláìkẹ́ àwẹ̀ yẹn mo yé tiẹ̀ o kóra bí ti ń bọ̀ yìí gan àwọn ọmọ tí ṣe ni kéèyàn mọ ọkọ pé wọ́n yé tètè ọ̀dà ìyàtọ̀ wà lánàá pé àwẹ̀ máa ń gbò mí ẹ̀pẹ̀ yẹn sọ reality ti ń ṣẹlẹ̀ sí nìyẹn àbí ẹ̀kọ́ lóun yé tiẹ̀ àti báwo jáàbò máa ń mú mi ó yàtọ̀ sí pé ah jáàbù yẹn wò tí ẹ gbá tiẹ̀ kankan èèyàn gbọ́dọ̀ sọ pé nǹkan kan nínú òfin ọlọ́run ò gbá tiẹ̀ kódà kankan tó máa ṣe nǹkan yẹn ẹ pé ó yẹ ká máa sọ pé yẹn tìbí tí ń ṣe èyí tí ń ṣe tí ò dọ́kan rẹ̀ tó èsì àìfi ètúrẹ́ẹ̀dì tẹ̀sìn ọlọ́run ẹ pé jọ ńgbà tá a sọ̀rọ̀ condition la ilaha àbí nínú ta kàńbẹ̀ ni àṣídìkù kéèyàn ṣe nǹkan pẹ̀lú kíni pẹ̀lú òdodo al-ikhlas pẹ̀lú sincerity kẹsì pé nígbà tí gbogbo èèyàn wá ń gbàwẹ̀ iṣẹ́ kò ní jẹ́ sọ lọ́nu báyìí ní fi ń gbà á nígbà tí gbogbo èèyàn ń kírun kọ́ mọ́ pé mi nìkan kí ni fi ń kí bẹ́ẹ̀ pé mo láti ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kẹ́ mọ́ sọ mí lẹ́nu ni ẹni tó bá yẹ pé bí ṣe ń sin náà nìyẹn kó kí èsì rẹ̀ torí ó èètì ìjọsìn yẹn tí ẹ bá ti léyàn èètì ìjọsìn kan ò gbà tiẹ̀ nínú tọ́lọ̀ ń ṣe lófin ó pẹ́ lómi ìsìn kì ṣe nǹkan àtẹ̀síwájú mọ́ sí ẹ̀yìn náà mọ́ sí báyìí òun gún mọ̀ tó pa òun gbà kó ó da òkú fẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ náà kọ́ lọ́wọ́ ń rọ̀ mí lọ́rùn kéèsì ẹsẹ̀ pẹ́rẹ́ kéèsì kan náà ló ní kéèsì àìṣe yẹn kò sọ pé òun ò ṣe kíni òun ò gba tiẹ̀ kó dẹ̀ ẹ̀rẹ́ lómi ká èmi gẹ́ mo sì fẹ́ràn nǹkan yẹn òṣùpẹ́ ẹ mọ̀ bá ń ṣàdúrà kó rọ̀ mí lọ́rùn ìta mọ̀ tá mọ̀ bàjá sí pé à òun ṣe ra ilé àmọ́ é tiẹ̀ é tiẹ̀ nìyẹn òbúrò wa nù ọkàn yẹn fún ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ni zálíkà bí annahum karihu ma anzala Allah fa ahbata a'malahum nígbà tó lọ́n sọ̀nà kẹfìrí ó ní torí onú tó fi jẹ́ kẹfìrí náà ó náà ni pé karihu wọn kọ wọn ètì ma anzala Allah nítorí wọn sọ kalẹ̀ lófin nígbà tó ti ètì òfin ọlọ́run tó ń ètì lànà ọlọ́run ọlọ́run ni fa ahbata a'malahum ọlọ́run bá baṣẹ́ wọn jẹ́ gbogbo tó ń ṣe ọlọ́run torí àgbọ̀dọ̀ kíyèsára wa ká mọ̀ la káyé ti nǹkan nínú òfin ọlọ́run nǹkan mi lè gbóná lára wa ń gbà mí ìdí mọ́tò àtẹ́lẹ̀ sẹ́yìn obìnrin pé ó yẹ níyàwó méjì ẹ̀ka àwọn onígbò ah, mọ́ jáde bíi pé tọ́fi máa gbọ́ yé pé òfin yẹn ọtí kínní ọyẹ <laughs> tiẹ̀ o tòbìrín mi máa ń dé lẹ́bùn yẹn pé àtúfin ah, yín gẹ́gẹ́ ní òfẹ́ ni ìgbà pé kọ́lọ́n tiẹ̀ akónú kúránì <laughs> ah, ọ̀tọ̀ ni pé ara tiẹ̀ gbóná o ṣùgbọ́n pé ṣùgbọ́n pé ọba débi pé ọ̀tí ẹ̀fẹ́ rí ìyẹn lágbára gan bẹ́ẹ̀ ni bí ìmúra bẹ́ẹ̀ ni bí àwọn ìjọsìn mi a gbọ́dọ̀ kórìíra ìtọ́lọ́mbà ti sọ kalẹ̀ kí ìtọ́lọ́sọnù ayá ikú bá a ṣẹlẹ̀ sí yẹn pé fa ah, bá kọ́ àmọ́ ẹ̀ làwọn ọlọ́run láwọn kẹta yé tiẹ̀ fún ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe wọn jẹ́ ọlọ́run bá ṣe ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ o ìyẹn máa ń dunnú sófin ọlọ́run kódà ètò yẹ kẹta báwọn apá ṣe àìmọ̀ fẹ́ níwára díẹ̀díẹ̀ ìnira ìlàkàn máa sọ ká ìgbàgbára yìí máa ń gbòmí á mo ṣe lè jáàbò yìí ojúlẹ̀ ìhun mo fẹ́ bi tí atẹ́gbọ́n ti máa fẹ́ ṣe mi ọ̀sọ̀pọ̀ èsì ìjáàbò wọ́n gẹ́gbàgbà ọjọ́ ti ní ètò ìfi gba ládá tẹ́fi ní ìdàgbàsókè lọ́dọ̀ ọlọ́run ni ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni irun ẹlòmíì tó bá kọrin bẹ́ẹ̀ kọ́ lè pò sí náà yóò jẹsẹ̀ mọ́lẹ̀ kó làwọn bá padà kírun yẹn nígbà tí ẹ̀ ń gba aláwọ̀ akpá tó kọ́ oyin yóò la kíkan náà tán ó yóò wá ń di bísínẹ́sì ẹ̀ àbí ń sùn pàápàá jùlọ ìrun òdájí ìyẹn ni ànábì fi sọ fún wa pé ìrun tó jẹ́run sí mọ́ ni amúnẹ́fìkì la ju ìrun méjì náà ni ìrun àsùbá àti ìrun ìṣá tí mọ́ ni wọ́n lára èké ẹ̀mọ́ ò á táwọn tó lọ kírun nísìn ẹni tó bá pè rún sí bóyá òórùn kùn bóyá oorun tó ń pẹ́ oorun tó ń dùn mọ́ ni nǹka ah, àti dìde èèyàn wà á tó láti dìde náà ṣùgbọ́n pé irun èèyàn pò sí à bí wàá pé èèyàn yéé ti irun yẹn ní o ó tẹ̀lé banṣẹ́ yẹn jẹ́ ẹ̀yìn náà wáyà tá à ń ta kà fúnra wa yìí báàlíkà bíi anáwó kárì húmá ansálàlá ọlọ́run náà kan wáyé tí ọlọ́run sọ̀kalẹ̀ wọ́n á ti ẹ̀ wọ́n kórìíra fa ábátọ̀ àmàlà ọlọ́run bá ba iṣẹ́ wọn jẹ́ kọ́lọ́run ìsìláàmù yẹn jẹ́ ọ̀nà ní alìsìfá bìṣẹ́ mìdínì là mìdínì rọ́dọ̀nà sọ́làm ìkéyìn máa fi ẹ̀sìn ọlọ́run ṣàwàdà ìfẹ̀sìn ọlọ́run ṣàwàdà tó lè ba ìsìláàmù yẹn jẹ́ ni o ìfẹ̀sìn anábì ṣàwàdà tó burú ni o àwòsàwàábì yìí àbí ẹ̀san ìjọsìn fọ́lọ̀ nìyẹn fi sáwọ́dà bí ẹ̀san wo bí kí ẹ̀wọ̀n fàlùjẹ́nà sàwádà ẹ́ kí àlùjẹ́nà ìwé lẹ́ ń wọ̀ kíníkan kíníkan kí wá fi ń sàwádà àwọn ẹ̀kọ́ bí àbíyà ọlọ́run pé ẹ̀ nínú iná wo ẹlẹ́wẹ́ tó bá gbẹ́sẹ̀ lé báyìí gbogbo ẹ̀ ní òkú wọ́n bá jó ohun síbẹ̀ wọ́n máa sọ dáfẹ́dì kejì gbogbo nǹkan bẹ́ẹ̀ kéèyàn mọ fẹ̀sẹ̀ ọlọ́run sàwádà ẹ̀sán tọ́lọ́ ló wà fẹ́ntì sínú àbíyà tó wà fẹ́ntì òsínú kéèyàn mọ fi sàwádà kó tó burú ni o kí ẹ mọ̀ fi àyà Kùránì ṣàwàdà ẹ̀rà kan láwọn ṣeré eré ìtàgé wọ́n dẹ̀ mọ̀ fọ̀rọ̀ náà ṣàwàdà ètò burú ni o kéèyàn ka ọ̀rọ̀ ọlọ́run gbọ́nà ti sọ kalẹ̀ kéèyàn fòfin ọlọ́run òfin ọlọ́run kó wọn fi ṣeré bóyá bẹ́ẹ̀ ni lòjáàbù yìí ti kó mọ pé yín ní nǹkan míì àbí kẹ́ńtú pé oníjàbù lélẹ́gùn kó pẹ́ra ẹ́ mùsùlùmí kó mọ fi rúgba àwọn èèyàn ṣàwádà tó gbé irun gbẹ̀ tọkùnrin dá sí yẹn ó dàbí àbí obìnrin náà lò jáàbù ní àdẹ́ntìtì ni ẹni tó bá fi ti ẹ̀sẹ̀ sí ni òkòtò pé ẹni tó fi ń ṣe gáì lásán o kẹ́nìkà máa fi ṣàwádà gáì ẹ̀rẹ́gbẹ̀ ẹ̀rẹ́ dàbí ẹ̀tẹ́ ẹran tí wọ́n fi nǹkan yẹn ṣàwádà tí ń bù nǹkan yẹn ó lè ba gbogbo ìsìláàmù yẹn jẹ́ ẹ̀ ń gbọ́dọ̀ sọ́ra kéèyàn máa tí ó máa sọ lẹ́nu àbáyà kùránì kéèyàn máa kàńkà wàdà kéèyàn máa kàńkà eré láyé ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn kan fa ànábí ìṣàwàdà àtàn sọ̀hábà ojú ogun náà wà ń jọ náà bọ́rọ̀ yẹn ti ta sí ànábí létí ẹni tó kọ́ mi sáwàdà gangan tó jọ́ga wọn ọ̀nà ń pè ní Abdullahi ibn Ubayi olórí àwọn kèfèrí ni olórí àwọn kèfèrí ni ó fa ànábí ìṣàwàdà àtàn sọ̀hábà. ọ̀rọ̀ yìí wá ta sọ́mọ rẹ̀ gan létí ọmọ rẹ̀ lè jẹ́ ẹni tó da náà afọ akọrin olórí àwọn mọ̀nàfíkì ní ẹ̀kọ́ mọ̀nàfíkì dẹ̀ ni ó ní wà lára yẹn wọ́n ṣe ẹ̀ mọ̀ rò pé yẹn gidi ni bọ́rọ̀ yìí ti wá ta sí ọmọ rẹ̀ gan létí ọmọ yìí pé ẹ wò ẹ jẹ́ kí n díìlì pẹ̀lú ànábì ní ìfilẹ̀ àmì ní bó ṣe dọ́dọ̀ ànẹ́bí bó náà ṣe ju fúrú nu àà ọ̀rọ̀ tẹ gbọ́ yẹn òun ti pa míìnì ẹ àkàn sọ̀rọ̀ tiwa ni ẹ̀kọ́ àdìsí rọ́pù ẹ̀ pété yẹn bá ń bọ̀ látòrí ìrìn àjò ó ní nǹkan tákàmọ̀tọ́ láti máa fi dárayá ọ̀rọ̀ dárayá ni kó mọ̀ bá rẹ̀ wá kán bá fílì pati táyà ọlọ́run bá sọ àyà ní sọ́wọ́tò táwọ́ bá àyà sixty five sixty six. wọ́n tó bá sọ fún mi pé òfin ọlọ́run lẹ́wọ̀n mi ṣeré ní tí ó sọ pé náà kún náà nà húdù wà nálẹ̀ àb pé nà húdù wà nálẹ̀ àb èyí náà bá gbọ́ nálẹ̀ àb èyí tá a sọ yà á mọ̀ kán ṣeré ń tiwa nì ẹ máa gbọ́ ẹ̀yìn tẹ́ mọ̀ sàwádà ń gbà pé máa rí pé òfin ọlọ́run yẹn mọ̀ fi sàwádà irú ẹ̀ lọkùnrin yìí sọ pé àákà máa ń ṣeré ní àmì ni ẹ ọlọ́ni kú báyà ti sọ̀kalẹ̀ pé ìdáná sọ pé àbìlà ẹ̀tẹ́ bá ṣeré sọ́lọ́hún lẹ́mọ̀ fi ṣeré wà á yá tì í sí òfin ọlọ́run ẹ máa ní àyà ọlọ́run òfin tó wà nù kùránì rẹ̀ náà àti inú àdìsí ànábì lẹ́yìn àfi ṣeré wà á rọ̀ sún lè ṣe lànà tó lọ́n fi rán ànábì lẹ́yìn àfi ṣeré ẹgbẹ́ ni ms kìlù wá pé ní tọ́nà sọ yẹn tọ́nà àwọn sọ̀tún mọ́ ṣe kíni àwọn ṣe kíni àwọn ṣeré ni ọlọ́run aṣọ àyà kàríkì ṣé ní tẹ́wọ̀n fi ṣeré nu ọlọ́run kánà fi sọ pé ọlọ́ni kánà sọ pé ẹ gbọ́dọ̀ mú ẹsikíìtì kankan wá ẹsikíìtì rẹ̀ mú wá láàtà àtẹ́sìrù ìtumọ̀ láàtà àtẹ́sìrù ní ẹ gbogbo ẹsikíìtì sẹ́ ń gífù yìí ẹ gbọ́dọ̀ mú wá àgbá ọlọ́ni kọ́dí kàfàr tún báadà ìmánìkùn irú ẹ̀yin tẹ́ ṣe léyìn nígbà tẹ́ jẹ́ mùmí ní tẹ́lẹ̀ tẹ́ wà ń padà ń fòfin ẹ̀sìn ṣeré ẹ̀dídì kèsì ká ẹnu wa o ká kò sí pé ìlànà kan tọ́lọ́run fi ránà bíi ní máa fi ṣeré ní máa bú àwọn tó ń ṣe àbírun tó fi ń ṣeré àbí ó sáwọ̀dà náà láwọn ń ṣeré kó lè bá pààyàn lẹ́rìn á tó fìrún náà ṣeré subhanallah hmm? àbí múra làyẹ̀ ń bú ẹni tó ṣe náà fi ń ṣàwọ̀dà náà fi ń ṣeré ọlọ́run lẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ tó bá ní eré lásán lòun ṣe ọlọ́run ní ẹ gbọ́dọ̀ mẹ́síkìtì wa àgbà lọ́wọ́ yín ẹ ti di kèfèrí fún ìtẹ̀sìn ìfẹ̀sìn ọlọ́run ṣàwàdà ìfìlànà ọlọ́run ṣeré nínú tó lè ba ìsìláàmù yẹn jẹ́ ni kákíyèsí ẹ̀rẹ̀ àánà kan gbà kan tí wọ́n mú àyà kùránì láti fi ṣàwàdà bóyá ń bàlẹ́ àti kínní kan náà pé wọn àbí àwọn èèyàn rà sílé ẹni tó náà gba tí wọ́n ń ṣe yẹn òun náà yọnu sí tí wọ́n ṣe náà tó bá yọnu sí lánàá kékeré ẹni yẹn náà kó kíyèsí ra rẹ̀ àyà kùránì wà máa pàǹpà ya wà máa kíní kan wà máa kíní kan ní ní ò sínú kùránì wọ́n sì débi ẹni tó wé láwàá lẹ́sẹ̀ bí àfa ẹ̀nà àwọn sáwàdà ẹ̀lómi ṣe skit ṣì àbí tó bá ti pé tọ́ lọ́ta lẹ́mi lómi ṣe skit yẹn tètè kúrò sùkúrò ń bẹ́ o tínú tẹ́lẹ̀ bá ti dùn sí ti ń ṣe ń ṣe wọ́n náà ti ń bá fẹ́sìn ọlọ́run sáwàdà nìyẹn o kódà tó ràn lọ́wọ́ wọ́n ní àwọn fíwà rẹ̀ èlò wọ́n ti pé eh, two million ìwọ náà wà náà two million ẹgbẹ́ ayé ìsìn kíní ẹ̀dẹ̀ ti pọ̀ ẹlẹ́mọ̀kẹ́ òkè ló lè pààyàn lẹ́rìn onókèwò kíní kan ni yóò ṣe bí afá àbí nínú àtọ́ máa ṣe skit tó padà ọ̀rẹ́ ti bí ẹni tó ń kírun ẹnìkan kírun òkè báwo gbàgbé gbàgbé láti dẹ́rù bẹ́ẹ̀ tí ń kírun ẹ̀ wọ́n ìjọ mọ̀ sí ni ẹ̀ ń fi irun sáwàdà ẹlẹ́mìnira ni wọ́n fẹ́ lọ́gbọ́n ọgbọ́n náà fẹ́ kọ́ ẹ̀sìn ọlọ́run àwọn tó ṣe ń jọ́ sí láyà náà bí ẹgbọ́n tó lọ sọ fún ẹ ẹ skit yẹn àgbà ẹtí sí kèfèrí ọlọ́run tá a bá tẹ̀ àgbà tó bá àwọn kẹtọ́ bá padà ronú kó wà dà pẹ́ tó wọlé ìsìláàmù dáadáa sọ̀rọ̀ mí bàbá wọn ti máa bá lọ́nu ànígbà tí wọ́n. tòká kí èsì ra wa o wọlé mọ́sàwádà ẹ̀dà rẹ̀ ọba tẹ́lẹ̀ ní ti ń ṣe mọ́yà sí bákan náà nínú tó lè bá ìsìláàmù ẹ̀jẹ̀ ẹlẹ́kẹ̀jọ ní àṣẹ́hìrò ṣéèrò ní ìdán màjíìkì idán ṣíṣe òpè dán wàmí ní àsọ́rùfù sọ́rùfù ní ká yí nǹkan padà bí idán ìyí ọkàn yẹn padà inú ìrandán nìyẹn àsọ́rùfù ìyí nǹkan padà ìyí ọkàn yẹn padà pẹ̀lú dán wàlàáfífù ìfá ọkàn ìfá ọkàn mára àlàyé lẹ́yìn ni pé àmì à ń ṣe idán débi wípé ọkà àwọn èèyàn tó ti rẹ́pọ̀ pẹ́lẹ́ wọ́n sì kíni wọ́n sì sáré sí wọn kan wọ́n sì dàrú kíkan fi tú lọ́kọ láya ká kíkan fi tú olólùfẹ́ méjì ká kíkan fi tú ọ̀gá àtọmọṣẹ́ ká àtọmọṣẹ́ àtọ̀gá nítorí kí ló fi jẹ́ ẹ̀bọ̀ kẹ́ nítorí kí ló fi jẹ́ nítorí bá ìsìláàmù nítorí kí ta ló mọ̀ ìdán àwọn tó lè bá sàlámù lẹ̀ jẹ́ nítorí kí kéèyàn jó pèlè ta ló mọ̀ àwa nínú dán òní sọ́ọ̀fù kéèyàn yí nǹkan kó yí ọkàn rẹ̀ ẹ̀rí pé àwọn fáwọn mẹ́tò kékeré ni àfa fìràkù sí yín sí fìràkù nìkan ayé àyín nítorí kí ló fi jẹ́ ètò lè bá sàlámù yẹn jẹ́ ta ló mọ̀ ẹ̀ ẹ̀ mọ̀ torí pé nínú nǹkan tán lò àlùjẹ̀nú wà ń bẹ̀ àbí ẹni tó wá yọ kànyàn tí ò yẹ gbà bí ó yá ìwọ kó lọ́dọ̀ rẹ̀ kó yá àbí ìkẹ́kẹ́ta ló tọ́ka wọn bóyá àwọn olólùfẹ́ méjì ni ló wá di pé ìjà gbọ̀ngàn a hmm? lè yí ọ̀kan wọn kó lè rẹ̀ ibi tó wá yí ọ̀kan fẹ́ rí ni a lè fa kẹ́rì ìfàkúfà àlùjẹ̀nú kan lè bẹ́ lọ́wọ́ ẹ̀ èèyàn wá ní àlùjẹ̀nú lọ́wọ́ ẹ̀ kó mọ̀ ti jọ́sìn fún bí kó pa nǹkan fún bí kó porúkọ rẹ̀ àbí ẹ̀kọ́ ni ẹ̀hẹ́n tó ṣe yẹn ní ó gbàdà sọ pé ah tó ló jẹ́ kó di kèfèrí àyẹn ṣerú ẹ̀ fúnra wọn òbí mi ò ṣe sọkùnrin ọlọ́kùnrin pé mo fẹ́ kẹ́ bá yà wọ́n kẹ́ yí ọkàn wọn tó lọ́dọ̀ abaláwo ètò tí a wọ́n sì dìrò pé kéèyàn tó lọ́dọ̀ àfa ẹni pé nígbà mi àwọn ọkọ àwọn sàfi ni Yorùbá máa ń dá pé ìpínlẹ̀ sàfi ni idán gẹ́gẹ́ ni ẹ̀fẹ́ tẹ́lẹ̀ máa ń wọ́n náà wọ́n gbà yẹn lẹ́tì sàfi àbí bẹ́ẹ̀ ni idán torí ń tọ́sà àwọn ẹ̀rí èyí ó ti máa ṣe wọ́n ràn wọ́n lẹ́yìn tó tọ́ sọ́rùfù inú ẹ̀nu èkejì náà làásìfù pé kán rí ọkàn wọn by fire by force rẹ gbọ́dọ̀ jọ rẹ pọ̀ ni ẹlẹ́mísà sọ ga lè ṣe pé gbogbo tó bá ti ó ti mú ọkàn rẹ̀ àbí kódà kókó gbogbo lè ṣe jù bẹ́ẹ̀ lọ kókó gbogbo lè ṣe jẹ kókó kó máa yíwèé káyọ̀ máa sọ báyìí ìwọ náà yàtọ̀ sáàkì kò ní rẹ́ni ẹni kíni aláìdáwọ́ ti sàǹkan sọ́pọ̀ lọ ẹ̀ ṣé nǹkan tó wá dọ́pọ̀ lọ ẹ̀ tí ò lá tí ò ṣe sọ́jírì fún un tí nǹkan ti ń ti tẹ́ lọ́pọlọ ẹ̀ mọ̀ pé nǹkan ti burúkú ló ṣe kí ni ló ti sáyé inú nǹkan táyà máa ń sábẹ́ ti ṣe wọ̀nyẹn fi máa dọ́nù òun náà nìkan lo àlùjẹ̀nu ìtì idán tó jẹ́rú eléyìí jẹ́ ẹbọnu kan lo àlùjẹ̀nu èèyàn sì nílò àlùjẹ̀nu àbí kó ṣe kí bóyá ó gbé nǹkan tó rí ta fún bóyá ó pa nǹkan yẹn náà yẹn pàdé fúnfún wọn lọ́wọ́ wọn fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ ní ẹlòmíràn wá sàfì sẹ́ńtúrà àfàfì ẹ̀ nígbà tó mẹ́rin bá parí wẹ́ wọ́n bá padà lọ wò ìyòbọ̀ ẹni tó ẹni ò bá gbọ́ nǹkan yẹn ni ah ẹni ká tẹ̀sẹ̀ léèbọ̀ ẹni ò bá tó mọ̀ sí lórú ìlànà yẹn bí àsàsí ọmọ fi kíni ọmọ fi wo àsàsí. irú nǹkan bẹ́ẹ̀ ò wà ìyẹn lọ́nà sọ fún wa ní sọ́tò sọ́tò bá kọ́rọ̀ nǹkan bí àyà ń tẹ̀rì tọ́lọ́ sọ̀rọ̀ àwọn onídán nú tọ́lọ̀ sọ ni pé wọ́n ìfarikó náà bí ìbẹ́yìnà lè máa rí ìwà sáwọ́jẹ́ a lè fi sẹpẹ́rẹ́tì lọ́kọláya ìyẹn ni sọ́rífù wọ́n tún lè fi tí ọkà àwọn èèyàn ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ túláàsì ìyẹn ni àlàáfífù àwọn onídẹ́gàn àwọn náà mọ̀ pé mọ́ làwọn fèlè àkọ́rọ́ tẹ́mẹ́ni kàláàkì kò sí kankan fáwọn ọlọ́run ìyẹn pé ẹ bá ní òsì nǹkan fún yẹn lọ́rùn ìyẹn pé kò sálù jẹ́nà táwọn ń lọ àbí èmi rẹ nìkan tó yẹ pé ní akérèǹgbà ọ̀sán yìí ni mo ń lò ẹnu ẹni láti gbọ́ báyìí àáfàá kan ló mú mi jáde lọ́dọ̀ ẹni yẹn wá àáfàá yẹn wá ni àwa sì kéré irú ọ̀rọ̀ nǹkan máa ń gbá àtọ̀mọ̀ ah, eré ìwé ẹgbẹ́ kò ní padà mọ̀ fáburú ni ní sọ lójú yẹn nígbà tó bó ṣe mọ̀ sí ní tó ń gbé sẹ́yìn fùlé pé bá ń bọ̀ báyìí gan-an yóò sọ ọkọ ẹnìyẹn fún òun sọ̀rọ̀ ibi tẹ́ni yóò ti fọ́ọ̀lù sí lọ́rùn ah, ẹni tá a ti bá sọ̀rọ̀ tó ti mórúkọ ẹni. àáfàá ti bí tó wá bá lálejò yẹn wá lóka kú fún oní náà ni ó wá fọ́ bu àfáà yẹn ó ti tójú bọ̀ ẹ kàn ká ah, kọ́dà fọ́ọ̀tì tí ń lo mọ́tò ṣe kí ni ó yẹ pé ọ̀sán yìí ìdán ní ní ṣe fáwọn èèyàn. a sì lẹ́ni tán ni wọ́n fa ìdán sí irú dán àlàáfífò bóyá ẹnì yẹn fẹ́ fẹ́ kò gbà bóyá ọkùnrin yẹn fẹ́ fẹ́ kò gbà wọ́n sì fa adán sóbìnrin yẹn. wọ́n fi rú ọkàn rẹ̀ tó láti kò ní rí nǹkan mímọ́ àfẹ́ntẹ́ kó máa rí wọn torí pé òǹkọ́ ní ìṣiṣẹ́ mọ́ ti pé àlùjànnú alẹ́ni yẹn bímọ nọ́ọ̀tì ló ti ṣẹlẹ̀ ẹni tó ṣẹlẹ̀ ẹni tó rí nǹkan yìí tó ń sọ fún mi òun gẹ́gẹ́ fojú wa bẹ̀ báyìí fojú wa bẹ̀ oníṣòkòtò state ló wà lọ́dún náà tó ti ṣẹlẹ̀. alóbìnrin yẹn bímọ báyìí bó ṣe bímọ tán báyìí ọmọ ẹlẹ́ẹ̀kejì kí n kálukọ́ ọlọ́run wo báyìí lòun bá ń wọlé kókó ibo mu wà yìí ná ilé ìta ni kíní kan kíní kan níbà ń wọlé ẹ bímọ ni ọmọ kí lè mọ̀ tó ṣẹlẹ̀ yẹn bóyá ẹni tó fẹ́ kò fẹ́ fẹ́ àwọn àgbà ọgọ̀ àlùjẹ̀nu tó lò pé òjò tó jù rè ó là òjò tó bá bímọ ẹlẹ́ẹ̀kelo ẹlẹ́ẹ̀kejì ni kò ń lè fún òun láti ló ti bímọ ẹlẹ́nìyẹn wò pé bolo ń wà yìí tọ́tí wa tọ́tí wa wa tọ́ fi bímọ méjì ṣùgbọ́n aláṣà àti bẹ́ẹ̀ jakujaku wà so ṣé wàá lè sáré nǹkan bẹ́ẹ̀ sí yẹn kán mọ́ lu àlùjẹ̀nu ṣé wàá lè làjọ̀nu kó mọ́tò yẹn di kíni ẹlẹ́bọ̀ àlùjẹ̀nu ní í fún yẹn ẹlòmíì ti wọ́wọ́ àlùjẹ̀nu tó lọ lò ìyẹn ló gbọdọ̀ ní tó gbọdọ̀ máa fún gbogbo ẹlẹ́lọ́mọ ló gbọdọ̀ máa tẹ̀jẹ́ lẹ̀ fún lóṣooṣù ẹ̀gbọ́ ẹlòmí ọ̀gbọ̀dọ̀ máa gbé nǹkan tó ń ta fún ẹni tí bá ti ń ṣèyẹ kí ló dìde yẹ ó dìde lẹ́bọ ìyẹn náà fi ní sẹ́rù irú dẹ́nàbà yìí àfàbí báyìí yóò sọ̀yàn di kèfèrí àwọn kejì wà táyà fà ya pa sí pé tó lè sọ̀yàn di bẹ́ẹ̀ oníkan ṣe ìṣújú fún yàn ẹlẹ́mọ lọ ní tàǹsì ní bí wọ́n yà nàbà ní bí wọ́n yà nàpájà ní bí wọ́n yà máa tì ní kẹ́ẹ̀kan péjọ kẹ́nìkan máa gé ara rẹ̀ lọ́bẹ̀ kó mọ̀ sí kíni ó máa gé e ẹni tí ń gẹ́ra rẹ̀ ń tòótọ́ àbá ló ṣe ìṣújú sí sáàárín nǹkan mi àfàyàpá lórí yẹn pé tí ẹ̀ lè lọ̀rẹ̀ di kèfèrí àbí bọ̀tí tí wọ́n ń lò tí wọ́n fẹ́ ti ọpọlọ yẹn tó ń lò ní tẹ́ tó tó lè fi àtáàkì yẹn tó fi lè fi pa yẹn tọ́lọ̀ lè lo sábà fi kẹ́ fi pa yẹn ìyẹn kọ̀ǹfàmù pé kèfèrí tó bá ṣe ẹnu ní ìṣújú yẹn kọ́ àfàmì pé à lo nǹkan sójú wa yẹn kẹ́kẹ́ ló darí ojú wa lẹ́la mi tán ní ká wò rẹ̀ magician tàbí tó lè ní kán gbé ọ̀bẹ kán máa fi gé apá àwọn tí ò ní gé a ní irú yẹn ń gbà mí ó lè jẹ́ pé kò gé apá ara rẹ̀ àwa ló ṣe ìṣújú fún láàmọ́ rí nǹkan mi ibi tí iná burú sí nìyẹn o ohun tó léwu ni kẹ́yìn náà wàá bèlè fò ní dábàá irú ẹ̀ òun náà òun ò mọ̀ ṣe òtúgbọ́n ìmọ̀ ńlọ́dọ̀ wọn òun náà òun fi Islam rẹ̀ òfin ṣeré bákan náà ẹlẹ́ẹ̀kẹjọ musawaratu mushrikin kéèyàn máa ran mushriki lọ́wọ́ wa mu'awanatuhum kó máa kún wọn lọ́wọ́ alá alimusulmi lórí àmusulmi kéèyàn máa ran kọrin lọ lórí musulmi àbáwọn ẹlẹ́bọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni o kéde pé ńgbà tí musulmi àti kèfèrí tán ní díìlì tó wà ń pè kèfèrí ló láti fáníà ìyá alágbàtà mùsùlùmí ẹjẹ́ bí o ẹfẹ́ ní ilé ẹ̀tọ́ rẹ o ẹgbẹ́sẹ̀ fún nínà ẹ̀rajà lọ́wọ́ rẹ ní ẹjẹ́ lówó ní ẹfún lówó ìyẹn kọ́ ń sọ o kò náà lọ lórí mùsùlùmí bá wọn o torí pé ẹ̀tọ́ nìyẹn pọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn délẹ̀ kí n wá wà ní àwọn gan ni ó mọ mùsùlùmí fún àbí kẹwọn dẹ mùsùlùmí wa lóhun kíníkan kíní ẹ̀kọ́ ni mo ń gbórí ayé lọ́rọ̀ kèmí tó sì mọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí mùsùlùmí àìbẹ́ẹ̀kọ́ tó le ju ni tó lágbára ni o torí pé kéde mọ mùsùlùmí ẹ̀ là ń mí nìmọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ là ń gbà lérò yẹ pé kéde mọ rẹ̀ sí kèmí lọ lórí ẹ̀kẹ́ ni ẹ̀sìn mùsùlùmí wọn pé tọrọ èsì bá fẹ́ wáyé ńgbà mi tẹ́ mùsùlùmí bá ń sọ àwọn kèfèrí mi àwọn mùsùlùmí mi ẹ̀yìn kèfèrí àárín àwọn kódà láàpá mi tó ní rẹ́bí dájà kí nìkan sílẹ̀ ni kí nìkan kí nìkan wọ́n dá wọn lóhùn kí nìkan kí nìkan kí nìkan kí nìkan ọlọ́run kọ́nà kọ́lá johnson ni tí mi bá lórí social media yóò máa sáàkì mùsùlùmí lẹ́yìn tó pèrè láàpá yóò sì máa sọ̀pọ́ọ̀tì àwọn ta ni àwọn ẹlẹ́bọ̀ yẹn yóò ní ìsìláàmù tó ń tó ọjà ìsìláàmù tiẹ̀ nìkan ní ni eléyàtọ̀ sí pé bó ti bá di kèfèrí ń jà lọ́rọ̀ ayé ta pé mùsùlùmí ó jẹ̀bi kí mùsùlùmí jẹ́ kèfèrí jàre yẹn yàtọ̀ gẹ́gẹ́ náà alọ́rọ̀ ẹ̀sìn délẹ̀ kí wọ́n wà ní sáìdì kèfèrí kó máa sọ̀pọ́tì wọn kó máa bẹnu àtẹ́lẹ̀ mùsùlùmí àbí kó máa táṣírí mùsùlùmí fún wọn àbí kájọ máa ní ìmùlẹ̀ kòkò kájọ máa ṣe lórí pé ọdún kèfèrí àníṣe àníṣe ẹ̀mọ́mí tó ṣe lórí ó sí àmì programu ó sì mọ̀ lálàáṣẹ́ in favour fáwọn kèfèrí kúrò àti wọn mọ̀ pé nínú ẹ̀sìn gẹ́gẹ́ tó kẹ́ ìkẹ́ báyìí wà nínú ẹ̀sìn pé alẹ́sẹ̀ kí nìkan àwọn ilé ìlàlá katakítí nìkan yẹn lágbára o lórí pẹ́ lómi ìfà àwọn ojú ayé owó ojú ayé owó ojú ayé ni àbíkẹ́ yẹn àbáṣírí ẹ̀ mùsùlùmí kéèyàn lọ tún fún wọn tó burú ni o nítorí máa ń fa náà ni pé kí ẹ̀sìn máa dùn yàn lọ́kàn àbí kéèyàn máa fi ìwà mọ̀nẹ́fìkì ṣe ìsìláàmù náà tẹ́lẹ̀ àfáàfi ẹ̀tẹ̀ nírà fagidi kó ṣe yẹn àfáàfi ń bá kèfèrí lu awọ́rò ṣé kéèyàn máa pọ̀ nílànà ẹ̀sìn wọn kàn àbí ẹ̀kọ́ bá sọ mímọ lọ́dọ̀ àwọn àfá kẹ́nìkan máa ṣe jálàbí tẹ́ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn àfá mi nà lọ́dọ̀ pásítọ̀

and sharia ti mọ̀ rẹ̀ sọ́lá fọwọ́ káàtó kéèyàn kan gbà pé àwọn kan di dépò inú ẹ̀ ti rẹ̀ pé wọ́n lè mọ́ sí islam yìí mọ́ kódà àwọn kan di dépò inú islam pé wọ́n lè mọ́ kírun mọ́ ẹni tó wá gbà kó ń dépò yẹn ó di di kèfèrí wọ́n tó wá gbà pé ẹnìkan lè dépò yẹn ó di di kèfèrí kódà àwọ̀ ẹ̀sìn ibi táwọn ẹni ọlọ́run kan dé ẹlẹ́mọ́gbà rẹ̀ mọ́ láti wùsùlù láti dépò kan a sì pẹ́ lẹ́ni ọlọ́run kò tí ní gbà rẹ̀ mọ́ jẹmọ́ ìwé náà nírú lórí yẹn tẹmọ̀ ẹ́ àwọn ta ní àwọn tún fún mi nírò rí ẹ ẹ tí omi ò ti kírun mọ́ pé àwa ti wà sọ́là wà sọ́là náà máa ń pè é àti wà wọ́n ti ní wùsùlù kò sí bẹ́ẹ̀ yẹn ti le tó tí lákàyè bá ti lọ yóò máa kírun kódà àwẹ̀ ta lágbàlagbò ní gbà kò ní gbà ni yóò máa yóò máa yóò máa kọ́lẹ́ nìkan ti dé pòtì sínú ọdẹ pé ń hmm, kódà nǹkan halali ó ti di eh, nǹkan haramu ti di haramu halali mú pé kódà tọ́ṣe òbá mu ti báyìí ìbádà ní ọmọdé lọ́dọ̀ ọlọ́run ah, irú ṣé wo ni ẹ pé àwọn náà ti dépò pé a lè lo ṣẹ̀rí a lè mọ mú ṣẹ̀rí àti wọn tó ti dépò pé ìtànàbí mú wa àwọn ọmọlẹ́yìn ló kù fún àwọn ti dépò pẹ́ẹ́nà ìfèrí ni ẹni tó ti bẹ́ẹ̀ àmì wàá mú tán tó ṣẹlẹ̀ sí Musa àti Kédérù wọn wa pé ẹgbẹ́ jíbiri Kédérù pa èèyàn kan nínú inú sátìlù káàsì ó sì tó jẹ́ ráàtì fún lọ́dọ̀ Ọlọ́run jàmọ́ ìtí Kédérù ṣe ta ló ní kó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ni Ọlọ́run fi ká nẹ́bí Musa rí nǹkan yẹn kódà àwọn mi gbà pé yídìrú gan pé ànẹ́bí Ọlọ́run torí pé tọ́lọ́run sọ fún òun náà gba wáyé kan ni wà á sófin kan téèyàn gbọdọ̀ ṣe mọ́ lẹ́yìn àtẹ̀kédò àtẹnìkan tó bá àlàyé lè ní òṣèré ànábì lágbọ́dọ̀ mọ́ ni wà ní ẹnìkan lè lófin kan àbótí tí náà dé pé nítorí bá jẹ́ haramu nítorí bá jẹ́ halali nítorí bá jẹ́ haramu yóò di halali fún òfin rẹ̀ o àgbẹ̀kọ́ àti ṣe ìwà ti zìnà ìjọsìn níwọ̀n jẹ́ fáwọn níbo ni yé kò sí irú ẹ o àbí wọn ti rìtáyà bí ìjọsìn ibi táwọn ti sin náà kò sí tó jọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ wa tó yẹ kó náà ńlá sọ àǹtá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ oní ẹni pé al-i'radu an dinillah kéèyàn mọ́ sí náà kó kẹ́yìn kó wé tí ẹ fẹ́ gbọ́tọ́ náà nígbèsè ayé tiẹ̀ kẹ́mọ́ bá sọ̀rọ̀ ayé ò lè máa sọ lè máa sọ̀rọ̀ nǹkan bíi bẹ́ẹ̀ pé tọ́ lọ́hùn ẹ́ kò fẹ́ gbọ́ la yata'allamu kò fẹ́ kọ́ wala ya'malu bi kò tó fẹ́ fi ṣe tẹ̀lé pẹ̀lú ẹ̀ ẹlòmí wa dàbí àtàkùn ẹ̀fíríntì ńkà tí onídìí ẹjọ ọ̀rọ̀ ṣẹ̀rí àkẹ́kẹ́ onídìí òfin ọlọ́run ó kàn sá wà bẹ́ẹ̀ irú èèyàn wo nìyẹn ẹ má gbé tọ́lọ́ǹtẹ́ ti rẹ̀ wọ́n ìfẹ́ gbọ́ tẹ́ni ẹ̀wọ̀ tí ọlọ́run ẹ̀dẹ́ nìyẹn ẹ̀hún àfẹ́yẹn bí lọ́wọ́n tọ́lọ́ǹtẹ́ ṣe náà nìyẹn tí gbogbo òfin dá tẹ́rọ́lọ́ yẹn gan rí ni ẹnu mi ìfẹ́ gbọ́ tó ní ṣe pẹ̀lú òfin ọlọ́ lẹ́nu bẹ́ẹ̀ náà di kẹfẹ́rẹ́ o ọlọ́run ni wàmọ́ni áfúlámù kò sẹ́ni tó yà lábòsí tó mímọ́ tó kọ́rọ̀ bẹ̀yà tó ẹni tán bá sọ ọ̀rọ̀ ọlọ́run tán fòfin ọlọ́run bá sọ̀rọ̀ tó mọ àárọ̀dọ̀ àníhà òun bá lóun fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ tẹ́sán yẹn kódà kẹ́ fòfin ayé bá sọ̀rọ̀ ó tẹ lọ́rùn ṣùgbọ́n kẹ́ ní kinní kan ọlọ́run wípé àìmọ̀ mùsùlùmí tó rí bẹ́ẹ̀ sì tí ò fẹ́ gbóòrò lọ ọlọ́run ní iná mínẹ́lì mójúrì mínà mùtẹ́kì mùn ọ̀daràn nírọ̀ àyè níbẹ̀ àá sì jẹ wọn níyà àwọn kan ti yí nínú àga tó lè ba ìsìláàmù yẹn jẹ ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tó bá tún lẹ́nu pàkíyèsí wọn ni kí ni gbogbo mùsùlùmí ẹ̀yin máa ń dójúlé ẹ̀rí kèfèrí ńlẹ̀ ẹ̀ní dójúlé àìmọ́ mùsùlùmí tó yẹ pé ìtí ń fi ń run mú ní tó lè sọ di kèfèrí ni nínú ta kálẹ̀ yìí fi àpẹ́yìn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ò bọ́ ń bẹ̀ tí ò bá rọnu márùn yóò bọ́ rọnu mẹ́rin ẹlòmíì fẹ́ rọnu mẹ́wẹ̀ẹ́ wá ta kàyé gan àyè bẹ́ẹ̀ kọ́ látara negligence pé yẹn kẹ́hìn sí náà kò ka ẹ̀sìn yẹn kún ẹlòmíràn pé ló bá ti bí yẹn ní ìsìlámù tí òbá bá ti ànábì pé mo ti kú ó ń bẹ́ ó rò pé yẹn lè máa jẹ́ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ àìmọ́ nǹkan tí yẹn rọ́ọ̀lù tó yẹ pé yẹn ó mọ ríra ẹ̀ mùsùlùmí tó ti yọ kó ní ìsìlámù àìmọ́ nǹkan náà kẹta kálẹ̀ tó yẹ pé tí òbá tẹ̀ tí yọ̀ yẹn tán ipò téèyàn wà etí bèbè kó fẹ́ kó ní ló wà àti òbá ti kọ́ pa ìsìlámù tó kàn án kàbí síbẹ̀ ètò mọ́tẹ́ lọ náà ni láì bìkítà Umar ibn Khattab sọ pé okùn ìsìláàmù bíbà pé èèyàn di nǹkan ni ẹ̀rọ ìwé ṣe máa dirun yẹn sí téèyàn tó gbogbo ẹ̀ téèyàn ta kókó téèyàn oníbókùn ìsìláàmù ṣe rí nu yóò wá máa tú lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ó nígbà táyẹn kan bá ti wà ní ìsìláàmù tán dá ìsìláàmù yàtọ̀ sí jàhílíyà àmọ́ ìsìláàmù yàtọ̀ sí kúfúrú àmọ́ ìsìláàmù yàtọ̀ sí kìrìsìtẹ́nìtì àmọ́ ìsìláàmù yàtọ̀ sí ẹ̀sìn jù àmọ́ ìsìláàmù yàtọ̀ sẹ́sìn ẹlẹ́bọ pé ìsìláàmù àyìn ó mọ̀ ẹ̀tú bí wà pé yẹn túnú lẹ́yọ kọ̀ọ̀kan wọn ìsìláàmù tẹ́lẹ̀ omi ti fẹ́ tú tán o tí ò sí kí ni tí ó sì mọ̀ wọ́n sọ pé mùsùlùmí lòun njó mọ̀ sọ náà nu tó bá rẹ lẹ́bọ òkú rẹ lẹ́bọ o lè ní ọ̀nà tó ń gbà sí náà ọ̀nà tí wọ́n nu ọlọ́run kan náà là ń sìn yóò gbọ̀n yẹn wọlé tó bá tó rí nǹkan mi yóò tó kó sí bí wà pé ìsìláàmù ru ẹni bẹ́ẹ̀ ń tú lẹ́yọ kọ̀ọ̀kan tí ó sì mọ̀ kọ́lọ́ máa yí ìyẹn làwọn afáàbí máa ń sọ fún wa pé tá a bá sọ bí ètò mùsùlùmí wa dúró ìyẹn ìṣòro tó láyéláyélá tá a sọ síwájú tó gbé láyéláyélá dúró yẹ ká mọ̀ dákejì rẹ̀ náà mi ń bá bi nínú ọ̀nà pé a máa burú àti mọ̀ dáadáa tá a bá mọ̀ dáadáa nítorí kíni ká dùn ní mọ̀ tá a bá máa burú ńkọ́ ká lè bá a sá fún gbẹ̀yìn tó bá wà ní ìsìláàmù yìí tí ò máa burú ó lè máa kó sínú kúfúrú tí ó sì ní mọ̀ nínú ọ̀rọ̀ ẹnu ẹni nínú òṣèṣì ẹni nínú ìwà ẹni nínú ìbánilòpọ̀ ẹni ó fi ṣe pàtàkì fún wa ká máa ṣẹ́kì ìsìláàmù wa wò ẹ sẹ́tì ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa ṣẹ́kì ẹ̀ ànífẹ́ kí nǹkan aburú ṣẹlẹ̀ sí tábàrà nǹkan ẹ̀rù pa àwọn ohun manual rẹ̀ pé kí ni gbọ́dọ̀ lo kó ń bà bàjẹ́ manual ìsìláàmù yìí náà wà ó káwò dáadáa kí ni ó tún ṣe kí ni a lè rọ́ọ̀lù tó lè dé kí ni tó lè bàjẹ́ kódà ló ń bá rògùn pharmacy yóò pẹ́ side effect ẹ̀ kí ni tó ń bá lò tí ó tẹ dáadáa mo fẹ́ mẹ́ bọ̀tí tó lè affect mi jẹun wò àbí bẹ́ẹ̀ yẹ wọ́n lo ọ̀fadọ́sì ẹ̀hìn bẹ́ẹ̀ ni ó yẹ ká máa ṣẹ́kì islam wa náà o ẹ̀rọ kí àtiwánú àtiwánú ẹ̀ ní gbogbo tá a bá wo ṣe mbẹ́ ẹ̀ lè ṣe nǹkan mbẹ́ tí ò ní mọ̀ pé òun ti ń kúrò mbẹ́ o tí wọ́n bá pè yẹn ní mùsùlùmí mùsùlùmí ńgbà mi ó lè yẹ pé lọ́dọ̀ yẹn lọ́dọ̀ lọ́dọ̀ lè dìde nǹkan mi o nígbà tó bá mójútó láàmú ẹ̀ ọlọ́run sànù ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa ìtaàsì tó bá islam wa ọlọ́mọdé ká lè ṣe o. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين